sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam tí ó fi dìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọluwa masakawa náà kúnnù gbogbo àwọn olórí rẹ̀ dábẹ́ amin babu qawlillahi ta'ala ayushrikuna ma la yakhluqu shay'an wa hum yukhlaqun wa la yastati'una lahum anfusahum yansurun aya tí alfáàfi bẹ̀rẹ̀ báàbù yìí sheik muhammad ibn abdulwahab rahimahullahu ta'ala in tọ́ka sí ohun ta ti pàkíyèsí ara wa sí láìmọye ìgbà wípé ọlọ́run lọba tí ò ní ìdí kọ́sàlàyé fún òyàn pé ìdí tí mo fi ní kó sìn mí nì ìdí tí mo fi ní kọ mọ́wàá orogún pẹ̀lú mi òun ní ọlọ́run ò ní ìdí gbogbo eléyìí ó ti tó kọ́lọ́run ó pé ọgbọ́dọ̀ sí ẹlòmí àfẹ́mí ọlọ́run bọ́ bá sì sí nǹkan mí ìyàtọ̀ fẹ́mí ọlọ́run ó jíyà èyàn ó sì jẹ́ náà nù torípò ọlọ́run ma tún wá pè làákàyè ọmọ ànábì adama pé ìdí tá fi ní ó sin ọlọ́run nìkan ni ìdí tí ò fi bá mú kó tún máa jọ́sìn fún nǹkan míì yàtọ̀ fọ́lọ́run ọba tó dá ọ ń táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run wọ́n bọ́ sábẹ̀ ń táyà yíwí máa láàyà kùlùkù ṣe án wàhún yóòkùlàkù kọ̀ sáyà àti èèyàn ni táwọn kan ń pè lẹ́yìn ọlọ́run àtàlìjànú ni àtòkè ni àtòdò ni àti gini gbogbo wọn máa láàyà kùlùkù ṣe ìhà wọn ò ní nǹkan kan tí wọ́n lè pè èmi mọ́ dálìjànú èmi mọ́ dá màláíkà èmi mọ́ dági èmi mọ́ dẹ́yẹ èmi mọ́ dẹ́ranko àwọn ò lè tọ́ka sí n tó kéré bí sinsin pé ẹ̀dá tiwa náà ni wọ̀hún yóò kọ́dá àwọn gan fúnra wọn wọn ọ̀dára wọn àwọn náà gbà pé nìkan ló wọn àwọn tí ń pè wọ́n lẹ́yìn ọlọ́run yìí náà gbà pé nìkan ló wọn ọlọ́run wa ni ayúṣìrìkúnà èése tíyàn ọmọ fi yọ́ ma wá orogún pẹ̀lú ọlọ́run yọ́ ma fi ń tọ́yẹ ó fi ròyìn ọlọ́run ròyìn nǹkan míì ibi ó ti yẹ kó képe ọlọ́run yọ́ ma képe nǹkan míì awáwádìí tí ń képe yìí ma láà yàkùlókù ṣe à ẹni tí ò ní nǹkan kan tọ́sẹ̀ rẹ̀ kódò ń gan fún rẹ̀ mí ti ń bẹ lọ́rùn ẹ̀ ọlọ́run ló fi sí lọ́rùn ọlọ́run ó sì gbàǹgbà tó bá tásìkò kí lọ wá fi lẹ́tọ̀ọ́ sí kéèyàn ọmọ fi kẹgbẹ́ ọlọ́run káwa náà dáhùn nítọ́lọ́run pàkíyèsí wa mada yakhluqu shay'an wa hum yukhlaqu òun ọ̀dá nkankan òun fún rẹ̀ gan sí gbàpẹ́ da ẹ̀dá ọlọ́run lòun èwá se tí ẹnìkan wà sọ di ẹgbẹ́ ọlọ́run tí ó máa jọ́sìn fún tí ó máa képe tí ó ma mú ẹ̀tọ́ tó yẹ kó fún ọlọ́run tí ó ma fún èrò nǹkan ẹ̀rì pé kọ́dá kọ̀ bá làkà ìmọ̀ wàlá yastati'una lahum nasra wàlá anfusahum yansuru gbogbo àwọn tí wọ́n ń lẹ́yìn ọlọ́run yìí wọn ò níran lọ́wọ́ kan tí wọ́n lè ṣe fún yín àyàfi tọ́lọ̀n bá ti kọmọ yín pé yọ́ jẹ ti yín kódé yín ò nìkọ́kọ́ wàlá anfusahum yansuru

ọlọ́run ọba onídéédé pé ẹnìkan ò ní jíyà àfẹ́ni ọba fọwọ́ rẹ̀ fà ẹnìkan ò ní wọná àfikó ipò òun lọ́sán nàánà ní ọjẹ́ kọlọ́run fi ń se gbogbo àlàyé yìí èyí tó yẹ kí ọdẹrúbà wá èyí ó yẹ kọ́ se wá lójú kòkòrò yóò fi ròyìn àlìjẹ́nà àti ìdẹ̀ra abẹ̀ àfi se wá lójú kòkòrò pé bẹ́ẹ̀ bá se ń tí mo ní ẹsẹ ẹ̀sán ni inú àwọn ọ̀nà tọ́lọ̀n tó fi ń sàánú wa ni pé yóò tún wá bá láàká ìwà sọ̀rọ̀ pé wọ́n náà wò in tó ń pè yí láyá húlùkù ṣe án wàhún yòkùlàkù wà láyé stati rúnà láhún násọ́rọ̀ wà láà àǹfúsàhún torí náà ọlọ́nkọ́ mọ́sá sàánú gbogbo wa gbogbo tí ọ bá kù lẹ́rù oníkálukú ní ṣíríkù ní dànkan pọ̀ mọ́lọ́un ọlọ́nkọjá tètè pè lẹ́ kalẹ̀bà sórí rẹ̀ láyé àti lálìkìyàmà àmọ́ kò sí ọdúrù kò sí ẹskíùsì kan bẹ́nìkan mọ́ ngbọ́lọ́n bá ń gbá débi pé bígbà téèyàn ń bọ́mẹ́kẹ́ tí ń nù nílàkà ìgbà orí ní tọ́lọ́run wá ń sàlàyé fún wa báyìí léyìí tó ipé ní ọlọ́run òsìsẹ́ kíní kò bùkátà rẹ̀ ó wí eléyìí kò wí eléyìí ẹni ọba tẹ̀ láṣẹ rẹ̀ yọ kẹ ẹni tó kọ àṣẹ tọ́lọ́run yọ jẹ níyà ọlọ́run wa repeatedly náà pé ẹ̀kọ́ ńláńlá táwà kọ́ ń bi irú ni pé ọlọ́run tí ò ní di kọ́ sẹ̀sẹ̀ se wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún òyàn ní ṣe yìí àwátáwà wá nídi ẹ̀ńkọ́ àwọn alfáà ma pàkíyèsí pé bẹ́yàn ọba báyàn sọ̀rọ̀ ọlọ́run alkùránì gan ti tó lẹ́rí pé jí ó rí convincing lè pé tí ń wí fún ọ̀yí lọ́dá kí làkà ìrẹ̀ ọgbà bẹ́ẹ̀ ní títorí pé ọ̀pọ̀lọpọ̀ agba ẹ̀sìn agba tí wọ́n ń wí tí ò dénú wọn padà máa bọ́ọ̀lẹ̀ náà àmúbọ́lọ̀ bá ní kó orí aláka èèyàn bá sọ̀rọ̀ pé wọ́n náà wo wọ́n tí ìsìláàmù wí wòyí tó ń se yìí ìwọ́n náà wo èwo lọ́dá jùnú méjèèjì ẹni òun pè tí ò gbọ́ tí ò ní tí ó se fún ọ ẹni tí ó pòun lọ́dá ọlọ́dá tó ń pè yìí náà èwo ló yẹ kẹ́yìn ó se nù méjèèjì torí náà ẹ̀dàkùn gbogbo àwátá bá ń pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run ẹmẹ́jà kan máa yẹ ẹni tí ó kàn máa jọ̀rọ̀ lẹ́bọ̀n ẹni ọba gbọ́gbọ́ ẹni tí ọgbọ́ ma sòfò èyí ń kí dáwà dáwà ni pé kákọ́ sí alkùnrán alkarim kájáwọn èèyàn orí pé dáadáa là ń pè àwọn sí kágbà wọn lẹ̀ lọ́wọ́ àṣẹ̀tọ́n aláìn arọjí kọlọ̀nkọ́ kúnmánú alkùnrán olúwa ní والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير آية iná lójú ọ̀nà ìta kàtán fúnra wa iná ni tí ń sọ tí àwà náà fi rí pé a àsíran ọ̀run ní kíyàn ọmọ ṣẹbọ àṣà ìgbádùn ní kíyàn ọmọ pé nǹkan pẹ̀lú ọlọ́run olùwà ni gbogbo àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run yìí àtèèyàn àtàlìjànú àti màláíkà àtòkè àti gẹ àtòdò gbogbo tẹ́ fi ń kẹ́gbẹ́ ọlọ́run tẹ́ ń ṣẹbọ tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run yìí ma yamlikuna min ma yamlikuna min qutmir gbogbo nti ńbẹ láyé yìí kò sí nti wọ́n dání min qutmirin min nibun min albayaniyanu àwọn alfa àwọn ni min fawatu labul ilmi ọ̀nà méjì ni ma mú wá min lè túmọ̀ pé láti ro ibawo ti pé láti àmọ́ láti kele látara àbí díẹ̀ nínú nǹkan kan mi a máa túmọ̀ bẹ́ẹ̀ wọn àpélé ìhun ní kíni min àtàbẹ̀ẹ́rìndìyà min àtàbẹ̀ẹ́rìndìyà min tàà fi ń júwe pé apá kan lára ìntọ́pọ̀ min a ma wá wá ń gbà mí min kòtòmírin ay min albaya níyà òun lélẹ̀ ọlọ́run ni kọ́dà tó kéré tí ò ju kòtòmírù kòtòmírù ni in ti ń bẹ ara koro làbídùn enu díẹ̀ tó yí kóró làbídùn ni bó ti kere màún náà ọlọ́run nínú gbogbo ti ń bẹ gbogbo àwọn tẹ́ ń pè lẹ́yìn òun wọn ọ̀dá kan ni ẹni tí ò ní tó wé kóró làbídùn bèlé yóò ní làbídùn ẹyọ kan lọ́lọ́run wí o káwàá má gbogbo oke ilẹ̀ sama odo gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá èèyàn olúwa láwọn wọ̀nyí máa yá mílè kú na mẹ́yìn tọ̀tọ̀mẹ́r in tẹ́dìrìhun láyẹ̀ stẹ̀jìbò lábùn eh ọlọ́mọdé ṣètọ́ ni ó lò wá in tẹ́dìrìhun bẹ́ẹ̀ tí ń pè wọ́n láti jọ́ tẹ́ẹ̀ tí ń pè wọ́n náà láyẹ̀

àmákàtí ẹ̀ pé wọ́n gbọ́ mọ́sítàjáàbù lákùn wọn ò lè dáyín lóhun wọn ò gbọ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀wà tanra yín tí wọ́n tàn yín náà pé àbẹ́yàn bá wí fún àwọn àwọn kìíní wọn máa gbọ́ o olúwa ní bí wọ́n bá gbọ́ náà mọ́sítàjáàbù wọn ò lè dáyín bọ́bọ́ wá di gbangba alkiyama ọwà pé àwọn tàà ń pè láyé náà ni wọ́n ni ta ló ń pè yàkùfòrú náà bè ṣíríkì ọ̀rọ̀ lọ́n ní o wọ́n kọ̀ wọ́n deny wọ́n disown yín àwà lẹ́yìn pé ń bọ́lá jí mọ́ rí yàkùfòrú náà bè ṣíríkì kún ọ̀gá gbogbo ń tọ́lọ ní ọmọ ṣe èsù ń tọ́ pé òun ni ó ṣe olúwaníbọ́bá màdéjọ́ alìkìyàmà yẹ́kùfòrúnà bèṣẹ́rìkìkùn gbogbo ẹbọ tẹ́ ṣe tẹ́ pè wọ́n lẹ́yìn ọlọ́run yìí àwọn láwọn ọmọ o bẹ́ẹ̀ wọn ò sì mọ̀ lóòtọ́ olúwa ọlọ́run ni ta ń le tún fún ọrọ̀yìn kọjẹ́ ẹni ọmọ ń pẹ̀ alkabiru ni kí ẹni ó se gíní ẹni ọmọ ń pẹ̀ lédè ìbò òun lẹ ń pè ní expert tán bá pè ẹni expert ìtumọ̀ rẹ̀ pé gíní ya ẹmọ́fọwọ́ bọ́ kíní náà ẹjá àwọn tó mọ̀ ń pa a afẹ́ yọ kànga yínú odò ebí ihò ẹmọ́tẹsẹ̀ bọ́ ẹjá àwọn tó ni wọ́n ń pè ní kíní expert ọlọ́run lẹ́nìkan ò lè fún ọ́n ròyìn jẹ ni tọ́ mọ̀ ń pẹ̀ lọ òun lòun mọ̀ ń pa tó ń wí gbogbo tó ń wí láyúnà bí o ká mẹ́sílò kọbíir ò lè gbọ́mbò míì ju bí ti ń wí fún ọ̀yí lọ olúwa ní torí pé wà láyúnà bí o ká mẹ́sílò kọbíir ọ̀sẹ́ ni ó lè fún yàn ròyìn bí tẹni tọ́ mọ̀ ń pẹ̀ ọlọ́run lójú rẹ̀ tó lé ló ta ọlọ́run lójú rẹ̀ tó ayé ọmọ ayé ó sì máa ọ̀run táwé ìmọ̀ táàkàn gúrò gbogbo ẹ̀lòun mọ́ wàdá yóò bẹ òká mẹ́sùlù kọ̀bí ọmọ tí ń sẹlẹ̀ yàyìn ọmọ yìí tí ó sẹlẹ̀ lọ́la alkiyama wàdá yóò bẹ òká mẹ́sùlù kọ̀bí wọ̀fí sọ́hí nínú قال شج النبي صلى الله عليه وسلم يوم أحد وقصرت رباعيته فقال كيف يفلح قوم شجوا نبيهم فنزلت ليس لك من الأمر شيء الله أكبر ẹ̀kọ́ ńláńlá ننو hadithi أنس بن maliki رضي الله عنه fún wa nínú àwọn ọjọ́ tó le nígbèsí ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam òun lọ́jọ́ ogun ohudu ara tó sẹlẹ̀ lọ́jọ́ ogun ohudu yìí ni pé ṣújà nàbíyú sallallahu alaihi wasallam yawma ohudin wọ́n dá ọgbẹ́ sí annabi lórí gbogbo tí ibi tọ́gbẹ́ bá ti kànyàn lára lárúbáwá ní okọ̀ tí wọ́n pè kọ̀ọ̀kan inú ọkọ̀ tí lárúbáwá ń pè kíyàn ọdọ́gbẹ́sẹ́ ní kejìlá ọgbẹ́ generally wọn ní jórùhù ọgbẹ́ náà nù àmọ́ lárúbáwá tún wá advance débi pé ọgbẹ́ torí olóòkọ ọgbẹ́ ti bòmí náà ó ní wọ́n bá ní pé ọgbẹ́ gbogbo ni ni nínú àwọn ọ̀nà ọgbẹ́ tí lárúbáwá ní lákọọ́lẹ̀ wọn nìkan àdámẹ́gà ọgbẹ́ tó bá kányàn tó kan egun ọgbẹ́ tó kọjá awọ ara tó wá lọ kan kíni lárúbáwá ní a ọgbẹ́ tó dá yíò dámẹ́gù ni àbí àdámẹ́gà sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam bí abi huwa wa ummihi sallallahu alaihi wasallam ẹni ọlọ́run ni ó wá ṣàánú wa láyé ní ti torí kí a bá là ń pẹ àwọn èèyàn pé ẹ wá là àwọn sì ń gun ní nǹkan lórí sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ ń dá wájú ànábì báyìí kọ́dà nù àkọọ́lẹ̀ pé èèyàn fẹ́ rí nkankan lójú ànábì ìjọ náà ẹ̀jẹ̀ ló bo ẹ̀ sallallahu alaihi wasallam

kọ̀ bá wọn du ọlá kọ̀ bá wọn du ìyàwó táwọn náà sí mà bẹ́ẹ̀ ànẹ́bí ò ní ṣọ́ọ̀pù tábà pé kò já tàmọ́ ńgbà tó ti sí ṣọ́ọ̀pù jẹ́ gbogbo ọjà wà láwọn èèyàn ọ̀rà mọ́ ọ̀dọ̀ ẹ̀wọ́n tí ń rà kò sí ìhùn bẹ̀ kí lànẹ́bí dáràn sí lọ́dọ̀ wọn àǹkọ́lẹ̀lá ìlàáha ìlàlọ́ kọ̀sọ́bà kan téèyàn lè jọ́sìn fún àfolúwa allah fàṣújà sallallahu الله عليه sallam wa رباعيته ruba'iyyatuhu lérí pé yàn ń ṣe báyìí náà wọ́n tún wọ́n gbà ní ọgbùn ní nǹkan lórí wọ́n kan iyin rẹ̀ sallallahu alayhi wa sallam ẹ̀dàkùn gẹ́gẹ́ bí ọmọ èèyàn ṣé kò ibi tí anẹ́sì ń lọ́nà ó sú ànábì náà jọ pé àà pẹ̀lú gbogbo wàhálà tá à ń ṣe nítorí yìí annabi sallallahu alaihi wasallam annabi bá bẹ̀rẹ̀ sí ní gbé wọn sí pé àwọn tó ṣiṣẹ́ ìta annabi ma nù wọn pé áá ah, ah, ẹ̀yìn sì wá ya ọ̀tọ́ ọlọ́run débi ìntẹ́ ẹsẹ̀ yìí à ah, ìbínú ọlọ́run kọ bá yí o ẹsẹ̀kẹsẹ̀ láyà bá sọ̀kalẹ̀ pé laysa laka kọ́dà ti e, wọ́n gún ní nǹkan lórí e wọ́n kán eyín rẹ̀ e lẹ́yìn ìsàlákà mẹ́nà àmúrí ṣe àwọn ọlọ́run náà láti lọ́rọ̀ ní tàà bá ní ose nìkan ni kò se annabi ọlọ́run sallallahu wasallam ẹwẹ̀ kan láńlá wọ́n ti se tó tó gé annabi ò pé ẹlọ ẹnu pé ń bẹ lọ́hun lé wọn lórí náà ni pé á ẹ̀sìsẹ́ nǹkan báyìí lẹ́yìn tó yí pé ní mọ̀zùlúmù lànẹ́bì wọ́n sàbò sí fànẹ́bì ni wàdáwọ́tò mọ̀zùlúmù mustajaba àmúlùwà kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tẹ́yàn bá jí sí ọlọ́run iṣẹ́ ọlọ́run nìkan ni ọjẹ́ mẹ́jẹ́ ti ẹ̀ tọ́ bá jíṣẹ́ tọ́lọ́run bọ́ bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run nìkan náà ni ọmọ sọ so wọ́n ṣe nǹkan báyìí fún ọ gbọ́dọ̀ wá nípa wà lọ mọ́ wà sí pé wọ́n gbọ́n èsì ọ̀rọ̀ lónìí kódà laysa laka min al-amri shay a olúwa ni a rí gbogbo tí wọ́n ṣe àmọ́sá ní o ṣe tó ṣe hun laysa laka min al-amri shay kò sí wa nẹ́bì kódà ìparí ayà yìí ọlọ́run bá nẹ́bì rẹ̀ sọ̀rọ̀ ẹni tó fẹ́ràn jù aw yu'adhibahum aw aw yatuba alayhim gbogbo bó ti ní wọ́n ṣe iná wọ́n kan lẹ́yìn wọ́n ṣe gbogbo ẹ̀ kí ló kí ló kí ló kí ló ó ṣe bá bá forí jìn wọ́n aw yatuba alayhim wa taba Allahu ala majmu'atin minhum ọlọ́run sì bẹ́ẹ̀ lóòtọ́ <laughs> ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run sì mo yọ̀ǹda wọn wọ́n gba ìsìláàmù wọ́n tó dọmọlẹ́yà nẹ́bí sallallahu alaihi wasallam laysa laka minal amri shay'un bọ́lọ̀n bá yí báyìí fún ọgá wa annabuwa muhammad sallallahu alaihi wasallam ẹ̀dàkùn gbogbo ẹn tó bá kààrẹ ẹ̀kúnnà nìkan náà ni ọ̀sọ́ ọmọ mọ́sọ̀ ọkọjá abẹ laysa laka min al-amri shay wa fihi an ibn umar radiyallahu anhuma annahu sami a rasulallahi sallallahu alaihi wasallama ya kúl idha rafa'a ra'sahu min ar-ruku'i fi ar-rak'ati al-akhirati min al-fajr allahumma la'an fulanan wa fulana بعدما يقول سمع الله لمن حمده ربنا ولك الحمد فأنزل الله ليس لك من الأمر شيء حديث أنسي هو مجملا وفوسي ووي حديث ابن عمر òun já ma ìfọ́síwẹ́wẹ́ kí lọ́sẹ̀lẹ̀ gan kí sọ kan náà làwọn méjèèjì ń wí kan náà wọ́n ń ibn omar sọ pé annabuwa muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí sẹlẹ̀ tí anasi wí ìsẹlẹ̀ kí lànàbí wá ń se bá nàbí bá wá ń kírun alfajiru ìran àṣùbá ìdàrọ́fà ráṣàhú mìnà rùkún bọ́ bá gbé orí dìde ní bíbí rùkún fẹ̀rákà àti al'akhirọ̀ níbi rákà ẹlẹ́ẹ̀kejì ẹmùkẹ́ rákà méjì náà nìrún àṣùbá rákà tó gbẹ̀yìn bá nẹ́bí bá wá rùkú tó wá dìde ń bẹ́ ànẹ́bí ọmọ wá pé allahumma il'an fulanan wa fulanan lamayin àti lamayin lamayin ọmọ lamayin tí wọ́n ṣe nǹkan báyìí ọlọ́run ibi dandan ìbínú ọlọ́run kó má bá wọn o ìyẹn ni pé ká ti àdúà bọ inú ọ̀run inú súnà nẹ́bì ni àmọ́ gbọ́dọ̀ nídi ọgbọ́dọ̀ ní ìdí ìgbàtá a máa ṣe kùnútù lórí ìrun ọ̀hun ni ẹ̀ndà nàwázìlì ẹ̀ndà ànàwázìlì báwọn ṣẹlẹ̀ ńlá bá ṣẹlẹ̀ sí mùsùlùmí ìjẹ́ mùsùlùmí tàdúgbò yín àbí mùsùlùmí àdúgbò míì ìjẹ́ mùsùlùmí ìlú tí àbí mùsùlùmí ìlú mi ọ́sá gbọ́dọ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ńlá tọ́kaniláyà a lè torí ẹ̀ ká kíni ká alkonut ìyẹn ni pé ká mọ́sẹ̀sẹ̀ dó di bá bá kírùn tá tó sàdúà kó se pé lórí ìrùn yìí náà ni a ti se àdúà ẹwú bá nẹ́bi tí ń se tí ẹ̀ sọ́lọ́lọ́hu wọ́n ní bá nábi bá gbérí kò ní ibi òrùkún tó kúkọ́ lọ́gbó tó kúkọ́ fi orí kanlẹ̀ ìgbàun ní ọwà sẹ́sẹ̀ pé allahumma ìgbàun ní ọwà se alkonotu a jẹ́ pé bẹ́yàn bá se alkonotu ẹ̀rínu pé a mọ́ se konotu lẹ́yìn ìgbà ta bá dìde kò ní ẹ̀rí òrùkún ìbéèrè tí ó wà lọ́kàn kálukú wa ni pé kùnútù táwà gbẹ́júmọ̀ ń kọ́ nílẹ̀ yóò bá tàbí Nàìjíríà tó ṣe pé ní kùnútù tí ó gbó wà yí mọ̀ ta mọ̀ ta báwọn àgbàlagbà ní mọ́sálásí ń kálukú wa ṣe kí wọ́n tó rùkú ní àbílẹ́yìn ìgbà tí wọ́n bá rùkú tán kí wọ́n tó rùkú ní ẹ̀yún náà lẹ́rì ẹ̀yún náà ṣe kíní ọlẹ́rì méjèèjì náà lọ bá súnnà nábì mu sallallahu alaihi wasallam يجوز القنوت قبل الركوع وبعد الرفع من الركوع èyàn lè ṣe kùnútù yìí lẹ́yìn ìgbà tó ti kéwú ó ti ké fàtíà ó ti ké súrà tán kó tó lọ rùkún ó sì lè ṣe bó ti wá nù hadith ibn Umar yìí lẹ́yìn tó dìde kúò ní rùkún ẹnu àkíyèsí ta pè ní pé ìjẹ́ dandan ni bá sàì kí àṣùbá kásẹ̀ kùnújù lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí mo ti wíbá ti gbẹ́jú bá nílẹ̀ Yorùbá ní Nàìjíríà wípé bọ́bá ti di pé ìmáàmù bá ti kéwú àti sú ọké fàtí àti súra tán rákẹ̀ ẹlẹ́ẹ̀kejì níwọ̀n àṣùbá ní pàtàkì yóò ṣe kùnújù kọ́dà bá bá wá rẹni tí ò sí yọ́ fẹ́ dàbí ìgbà tí rùn ní ò pé kò rí bẹ́ẹ̀ èyí tọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ tọ́ lẹ́rí òun ní jùmùhúrù àwọn onímọ̀ wà lórí ẹ̀ òun ni pé alkunútù èsẹ ń tèyàn máa se ń gbogbogbà gbogbogbà ká nẹ́bí máa se kunútù òun ni wọ́n fi ń rìpọ́ọ̀tù se ní Ibn Umar ṣẹ̀ṣẹ̀ jókọ ọmọ kàdífì fún wa pé bá nẹ́bí bá wá dìde ń bí rùkú kìí ṣe ń tà nẹ́bí máa ṣe ní gbogbo ìgbà al-kunutu inda an-nawazil ẹ̀rí hadithi tó fa ìyapa ẹnu díẹ̀ yìí òun ni hadithu Anas ibn Malik ní bòmí radiyallahu ta'ala anhu Anas ibn Malik ní ma zala nabiyu sallallahu alayhi wa sallam ya kunutu fil fajiri annabi ó yẹ kó bò ima ṣe kíni ima ṣe kunutu nínú run fajiru eyun làwọn kan mú ni wọ́n fi ní a jẹ́ pé dandan ni kéèyàn ó máa kunutu ní fajiru àmọ́ ma hadithi yìí a gbọ́yé pẹ̀lú àwọn ahadithu míì ìyẹn ni pé bí sẹ́lẹ̀ ńlá bá sẹlẹ̀ máa záàlà nàbí yú sọlọ̀lọ́hù aléhì wọ̀sọ́lọ̀mọ̀ yakunútú fi sọ̀láti fàjírí ẹ̀ndánnáwàzì tánàbí tí a yánà sí fi agbọ́yé ni pé ànẹ́bí ò fílẹ̀ o tánàbí fi kú láyé gbogbo ìgbà tí sẹ́lẹ̀ ńlá bá sẹlẹ̀ ànẹ́bí a èyí wọn túnmọ̀ pé àfàìkásùbá láìsẹ́ kònótù torí náà eh, eléyìí gẹ́ mo ti wí àdífì yí lọ fa àsìgbọ́ àwọn alfáà léyìí tó pọ̀nù wọn púpọ̀ jùmúhúrù àwọn àfáà ni wọ́n dó lórí pé èyí tó lẹ́rí náà ni pé ẹ́ndá annawazi illal imam shafi'i rahimahullahu ta'ala ẹni ó dó lórí pé bẹ́yàn bá ti ké ah, bàbá

lè ìtọpọ̀ wọn dáa àdíìsù anẹ́sì yìí àṣìgbọ́lọ́fẹ́ wáyé mẹ́ o anẹ́sì ò pé gbogbo gbàlà nẹ́bí ń se kò nútù ń pè ara wọn àdíìsù mí kánrin tó júwé gbàwó là nẹ́bí se kò nútù agbádìí náà yé ní context àwọn yìí ò a ta nẹ́bí ekó láyé o àfi bí sẹ́lẹ̀ ńlọ́ ọ̀bá sẹ́lẹ̀ là nẹ́bí ẹsẹ e kò nútù nínú ọ̀run fajiru nígbà tí ìṣẹ̀lẹ̀ ńlá bá ṣẹlẹ̀ òun lànàbí máa ṣe kò náà jù bàbá wá ń pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kámọ́tún gbé lóko bò míì kí wá ṣe pé ẹnìkan bẹ ìmọ́mù ládùá torí pé gbogbo ẹni ká yán láwà pé ọ̀dà ìsìnbọ̀ ọ̀fíìsì inú kò jù èyí ń kọ́ ìṣẹ̀lẹ̀ tọ́kan gbogbo mùsùlùmí kọ́dà kìí sì sẹ̀lẹ̀ tó kan ìmọ́mù nìkan bí sẹ̀lẹ̀ bá kan ìmọ́mù nìkan kọwọ́ náà tí è bẹ̀lọ́n ní ọ̀nà tàà fi bẹ̀lọ́n pọ̀ kìí sì kò nótù nìkan lọ́nà àdúwà kọ́dà gbogbo òforí kan lẹ̀ lànẹ́bìléyàn lè máa tọrọ tó bá fẹ́ mẹ́ lórí ọ̀run láàrin pé wọ́n pèrún kún tó gbé kọmọ́ ànẹ́bìláyà gbígbàdúà ní ọlọ́mọ gbàdúà ẹ̀ndà sólùsù lẹ́ilẹ̀ àkír àwòl àkír bá bá dá òru sí mẹ́ta ìdá mẹ́ta tó gbẹ̀yìn sásùbá ànábì lásìkò gbígbàdúwà yìí àyè àwọn ilé yìí sílẹ̀ amẹ́rí kùnú tu torí ìrun ọgbọ̀dọ̀ jẹ́ pé sẹ́lẹ̀ tó kan gbogbo mùsùlùmí o lè wá jẹ́ mùsùlùmí àdúgbò yín o lè jẹ́ ti ìlú yín o lè jẹ́ ti gbogbo àgbáyé torí náà eléyìí lálàyé tí ń bẹ́ ń bí gẹ́gẹ́ bí ibn umar radiyallahu anhu bó se já gbọ́yé nù hadithu yìí ba'dama yaqul ngbòlà nábi ma se kùnútù lẹ́yìn gbàtà nábi bá ní sami'a allahu liman hamidahu rabbana walakal hamd àti sàlàyé rẹ̀ fúnra wa ìyẹn ni pé lẹ́yìn gbà tó bá dìde kúrò ní rùkú àmọ́bẹ̀yàn bá se kó tó lọ rùkú náà for life èyí náà lẹ́rìí sami allahu liman hamida asakasa kan sẹ́sẹ̀ dé ọlọ́run mú a sí pẹ̀lú pé a rí bí kásàlàyé rẹ̀ nísìnà pọ̀fẹ́bọ̀ ìpé fíkíù káǹké àmọ́bí tí ma wí fún yí tí sọ̀rọ̀ ní o òjókò ń gbà kan rí kó pá nìkan la fẹ́ kọ́ lónìí ọba bá kìí dà lọ ọba bá tàwòhídú ọba bá fi kí ọba bá ìwà gbogbo ẹ̀là nẹ́bì máa sọ níbi yìí mo ti gbọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kìí sẹ́nìkẹ́ ẹni méjì èmi ọmọ kíyàn fẹ́ mọ̀ yóò sọ ju ọ̀sọ́ lọ ńgbà tí èyàn bá wá ń gbọ́ lárúbáwá yóò wá ní ah, ọlọ́run gbọ́ ẹni tí ń yìnrùn àbí ọmọ ẹni tí ń kọ́ lárúbọ́ wà wò pé kí ni lámú tún wá ń bẹ̀ sẹ́mìà yàtà á dá bìnẹ́fsì sẹ́mìà yẹ́sìmọ̀rù pé kò ní di liman hamid mo ti gbọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yẹn òkè ó lè mọ́sẹ̀ ìtẹ́ jókòó yẹ o tọmọ mùsùlùmí ọmọ kírùn jọ wà pé sẹ́mìà lọ́hùmọ́ ni hamida mọ́ wíbẹ̀ mọ́ látò nílọ̀ mọ́mọ̀ yọ sọ́jọ́ sọ́lọ̀ ànábì gbọ́ lárúbá jù ọ lọ àwọn sọ̀hábà lọ gáà lárúbá wa ìwọ ni ó béèrè kí ni láàmù yìí ń se ń bẹ́ oníṣẹ́ ti ń se gbogbo ríwáyà tó wá gbogbo lànábì máa wí kọ̀yọ láàmù ilẹ̀ ògbẹ̀ni ọba fẹ́ gbọ́ lárúbá wọ́ọ̀ràn allahu man hamida ọ̀rọ̀ rán dáradára sami allahu li man hamida bó ti wá náà kìí ṣe mistake ó sì nítúnmà Rabbana walakal hamd eléyìí ayé ń bẹ kíyàn ó wí Rabbana walakal hamdu níbi ọ̀nà mẹ́ta àmẹ́rí sẹ́mi Allahu liman hamidahu kò síbì kan tàà ti yọ lámú bẹ̀kú sẹ́mi Allahu liman hamidahu rọ́bàná èyàn lè pé rọ́bàná lákàlhamdú bọ́bá wọ ọ̀yọ̀ wá òkú mẹ́ kò sẹ́ kankan ọwá nù àdífì ní ibẹ̀ rọ́bàná lákàlhamdú bọ́bá wọ wí bí ibn omaru ti wí yìí rọ́bàná wà lákàlhamdú ọba mú bọ́bá wọ pé allahumma rọ́bàná wà lákàlhamdú mẹ́tẹ̀ẹ̀ta yìí bá mọ̀ àmẹ́rí sẹ̀mí àlọ́hú lè mọ́n hamidahu kò síbì kan tó ti lè yọ lámú bẹ̀ kó ọgbọ̀dọ̀ pé lè mọ́n hamidahu nínú ibi tàà tún yà lọ ìdájọ́ fíkíù lélẹ̀ iná àmọ́ mo ti wípa ti ibn umaru ní annabi kìí ìmáàmù là nẹ́bẹ̀ àbí màmúmù nínú bá ti rí ní context yìí ẹ́ ìmáàmù là nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rí pé ìmáàmù là nẹ́bí síbẹ̀ ànẹ́bí ní pé gíní sami allahu liman hamidahu rabbana walakal hamd ìjọba ìtawà mọ̀ yín àyín mu ọba ni sami allahu liman hamidahu mu'adhdhinu àtàwátà wà lẹ́yìn àwàlàwọ́ wà pé rabbana wa lakal hamdu òun náà bá mú bẹ́ gbogbo àwọn kan yóò tó ń tẹ́yàn ọ̀dá masalasi rúsí bí wọ́n bá ti ń ṣe yíhun tó sami allahu liman hamidahu ni máa mú wí àwọn tó tó lẹ́yìn sí pé rabbana wa hamdu thabata fi hadithin sahih ọ̀rìn lẹ́nu àdífì bẹ́ẹ̀ náà láìfí bí ma mú bá sì ló wọ́n ma wí méjèèjì pọ̀ bó ti wá náà àdífì ibn ọmọrù yìí kọ̀ láìfí súnnà lòun náà ma wà pé ìwòlẹ̀ tún gbélé yìí kò gbé nǹkan kan dé súnnà nábì ni kí shafi'i walìmáàmù ahmad ibn hanbal àwọn méjèèjì panupọ̀ pé ọdá bẹ́ èyàn lè wí bẹ́ kò pé sẹ́mi ìmáàmù là ń wí o kí máàmù o pé sẹ́mi aláhù lèmọ́ni hàmì kó sì tún wí fún rẹ̀ náà pé rọ́bà tọ́ ẹ̀yìn tẹ́ tó lẹ́yìn kọ́ ìnàmà jọ ilẹ̀ ìmáàmù lè yóò tá mọ́ bí pé bọ́ bá ìmáàmù لمن hamida ربنا ولك الحمد. gbogbo ẹ̀láyé wà fún nù súnnà mistake kan tí mo observe ń bí ẹlòmí òun ló gbé microphone lọ́wọ́ muadinu ó sì fẹ́ lo súnnà péyàn lè ṣe méjèèjì pọ̀ yọ́wà dá confusion lẹ́ẹ̀ bí máàmù bá ti wá ní sẹ́mọ̀ pé ìmáàmù ó wí sẹ́mí aláwọ̀lmọ́ni hamidawu tí gbogbo èèyàn gbọ́ ìmáàmù lè dìsáìdì pọ́n wò pé rọ́bà náà wà lákàlhamdu àti ní òsìn kankan àbí òun náà wà pé sẹ́mí aláwọ̀lmọ́ni hamida ẹjọ́ wí jí bí microphone nù yọ́ wà wí pé rọ́bà náà wà lákàlhamdu jẹ́ẹ̀jẹ́ torí yọ́ láyé júúsù ẹ̀hìdáṣù kọ́ùlì tààlìtì bàbá rí kọ́ùlù méjì pé alẹ́gbàrẹ́bá ìwó oléhun kẹta tí ọ lẹ́rì o ti hun mẹ́dẹ́ àbí tuntun bọ́ bá se báyìí toríkọ̀ sẹ́ni ó wí pé ẹni tí ń tò lẹ́yìn mọ́mù ó lè dá nìkan kó pé gíní sẹ́mi aláhù lèmọ́n hamida kọ́mọ́ fi gíní kún rọ́bà náà wà lákàlhàmdù nìkan kọmọ̀ wí sẹ́mi àlọ́hu lèmọ̀nà àmọ́ kò sí bí ẹ̀rí ti ní ó lè wí sẹ́mi àlọ́hu lèmọ̀nà mídà kọmọ̀ wà fi rọ́bà náà wà lákàlhàmù torí náà ìntọ́ bá mọ̀ pé òun fẹ́ ṣe ó ṣe délẹ̀ mọ́dá confusion torí náà sami allahu liman hamida bọ́ bá ti fẹ́ tó méjèèjì pọ̀ wí jákè bẹ́ẹ̀ náà nù maikrofóònù rẹ̀ náà bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè jẹ́ kí islam ọrọ̀rùn ọlọ́run a máa fún aláyé tí ó jù kan àbí méjì lọ ń gbà mí tó mọ́ pé man hamida wo mọ́gbọ̀ lárúbá tí ó kó bọ́ o ẹ̀hẹ́ torí náà bí o ti rí nìyẹn sami allahu liman hamida rabbana walakal hamd fa anzala allahu ngbi tí annabi ti ń sẹ́bi dandan ọlọ́run lórí àwọn ọ̀tọ́ ọlọ́run wọ̀nyí olúwa sọ ayà kalẹ̀ pé laysa ẹni a bá fẹ́ nù àjẹyàn ẹni a bá sì fẹ́ ìwọlùwọ́kàn ń pé kí bínú ọlọ́run ọba a pè kí yọnú ọba lódòdó púpọ̀ wọn ọlọ́run sì gbà tútù bá wọn wọ́n sì di mùsùlùmí wọ́n padà dí rọ́bí ọlọ́hu ànà torí náà kíyàn má jọra rẹ̀ lójú orí sẹ́mọ̀ kéèkéyàn tó sọ yí ọ́rá burú tẹ́ni yí ń se náà já à ah, níbi táwọn ilé yìí ba ilẹ̀ jẹ́dé ìwọ́n náà máa wírú ẹ o pé a wà láì ọmọ náà lámọ́yín ta ń sọ bẹ́ẹ̀ fún ọ ta ń wí bẹ́ẹ̀ fún ọ ah, ọlọ́run ọ̀fẹ́ kí èèyàn máa wájú òun láti kọ́ inú atharu yìí ọwá bí sí ga hadithin kudsi annabi sallallahu alaihi wasallam ni ọlọ́n ni mani lẹ́bí yàtà ààlá àlẹ́yà ta ni ń bẹ́ ń sẹ́ tí ń gíṣẹ́ tí ń bẹ́ tí ń búra ló kọ mi ní tí ń ran in pé wà láhì láyé fúrọ̀ lọ́hù lè fúlà pẹ̀ òun búra ló kọ ọlọ́run ní foríjìn lámọ́ yí ah aburú ipọ̀ olúwa ní kí màláìkà sọ pànẹ́bì ti wípé laqad ghafartu li fulanin wa ahbattu amalak in ní foríjìn mo ti foríjìn tó bá sí ó se iṣẹ́ tí ẹ tó ṣe tó jọ lójú tó fi ń pé ọmọ nálẹ̀ nìkan ọlọ́run ní foríjìn nìkan mọ bá gbogbo iṣẹ́ náà jẹ́ ọlọ́run má bà ń ṣe jẹ́ ọlọ́run ọgbá torí náà ẹ̀dàkùn inú ọ̀nà ṣẹ̀tọ́nì tó lè fi kó báyàn lọ́dọ̀ ọlọ́run òní kíyàn orí rẹ̀ bóhun ti dìbá kan inú ẹ̀sìn inú sàlàfíà inú alùsúnnà wàljá bẹ̀lọ́ nǹkan gbà lọ́wọ́ rẹ ni ọmọ bọ́yọ́ gbà ma wá wo àwọn èèyàn yókù bí ìgbà tọ́lọ́run ọ̀sẹ̀ dá wọn bí ìgbà tí ó torí náà ànábìnú ẹwọ́n tí wọ́n se wọ́n fẹ́ pa náàbí wọn ò rí pa wọ́n dá lọ́gbẹ́ lójú wọ́n yíò eyín rẹ̀ síbẹ̀ náà lẹ́ìsàlákà mẹ́nàl amúrí ṣẹ̀yìn وفيه عن أبي هريرة رضي الله عنه أبو هريرة رضي الله عنه وفي رواية يدعو على صفوان بن أمية وصهيل بن عمر والحارث بن هشام فنزلت رواية يتجا مع ووغا فلان وفلان لمن لمن ووغا لمن يوم صفوان ابن أمية وسهيل ابن عمرو والحارث بن هشام وفيه أن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة نقبى حديثي و قام رسول الله صلى الله عليه وسلم حين أنزل, حين أنزل علي وأنظر عشيرتك الأقربين فقال يا معشر قريش أو كلمة نحوها اشتروا أنفسكم ìtàmí ni Abu Hurairah náà tún fẹ́ràn wa létí nígbèsí ayá Nabi sallallahu alaihi wasallam níjọ́ tí ayà yìí sọ kalẹ̀ tó lù wápà Nabi láṣẹ pé wa anzir àṣírọ́taka al-aqrab olúwa ní kìlọ̀ fáwọn tó súnmọ́ jù mọ̀lẹ́bí rẹ o dáwọn náà mọ́ o fún wọn mọ́tànra wọn páwà lábí o ẹ̀gbọ́n wa ní o àbúrò wa ní o bàbá wa ní o kọ̀ọ̀ràn lọ́dọ̀ ọlọ́run o àbí kẹ́yìn náà gbọ́ o kẹgbà o wà á ń dír àṣírọ́tàkà ànábì tètè sọ fáwọn fámílì rẹ tó súnmọ́ jù pé irun jí ń wí fáwọn èèyàn ń tà yìí ń wí fẹ́yìn náà o báwọn ará àta bá gbọ́ tẹ́yìn ọgbà wọ́n wà ẹni tẹ́yàn ń wo pé ní ọmọ náà ní pọ́bá sí sí máa yà lọ́wọ́ ọkàn máa wò ní ọlọ́mọjá kábà máa burú láyé ń yà àti aláyé ń bí àti lálkìyàmà torí náà ẹwọ ẹ̀kọ́ ńlá ńlá yìí ànábì náà sì dìde Abu Hurairah níbà ànábì ti gbọ́ áyà yìí ànábì bá dìde kọ́dà nù rí wáyà ní wọ́n lá ànábì lọ gun òkè Sọ̀fà kí wọ́n bá gbọ́ kóhun rẹ̀ ọba ìmọ̀píngbà tí ò sí microphone bẹ́yàn bá gun òkè gbogbo ẹni tí ọ̀gbọ́n yàn tẹ́lẹ̀ bọ́yá wọn ọgbọ́n tànẹ́bì fi jẹ wọn mọ̀ pé ọ̀rọ̀ ńlá mọ́ fẹ́ sọ fún yíyí o ni wọ́n ń pè ya máa ṣọ́rọ̀ Quraish àwọn tó súnmọ́ ànẹ́bì jù nù àwọn ọ̀ràn rẹ̀ nù ẹ̀yin Quraishi ishtaru anfusakum ẹ in lagbara kankan fún yín wájú ọlọ́run o in mo lagbara na ni wí fún yín yìí e e ra ẹ̀mí ara e ẹ̀dólẹ̀ ẹ̀mí ara yín kú àǹfóṣàkún wà àlíkún náàrọ̀ ẹ̀yìn náà ni ẹgbẹ́ra yín sá fún ya abbas ibn abdul muttalib lẹ́yìn gbàtà annabi pé gbogbo kòrẹ́ ìṣe lápapọ̀ annabi tún wá pé àwọn tí wọ́n súnmọ́ gbàngbàngbàn tí irú ẹ̀tàn ilé fẹ́ jọba kan lójú tí wọ́n ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ọmọ ànẹ́bí wá ń dákọ wọn lọ́kọ̀ọ̀kan ànẹ́bí ní ẹ̀ ìrẹ́ àbúrò bàbá mi abbas ibn abdulmuttalib la ní anka allah sallallahu alaihi wasallam nínú àwọn tó kù tánàbí bá òun ni ya ńlá wa sọ̀fíyà tóun náà jẹ́ ẹ̀gbọ́n àbábúrò bàbá annabi sallallahu alaihi wasallam ó yàtọ̀ fún sọ̀fíyà tó jẹ́ yàwó annabi o radiyallahu anha la ugni anki min allahi shay'a in lágbára nǹkankan o níwájú Ọlọ́run bí wọn náà bá ṣe tí ẹ o kódà annabi bá dórí ọmọ rẹ̀ tó bínú Fatima ya fatimata binta muhammad eh ìrẹ fatima ọmọ mi mo fẹ́ràn rẹ o àmásàlí ní mẹ́màálí ma ṣí ti in tó bá wù ọ̀nà tó mi mú ní property mi ìtumọ̀ máàlù nù kìí sówó nìkan máàlù ìtumọ̀ rẹ̀ ní kíni nǹkan ní mi kìí sówó pépà àbówó kọ́ìnsì nìkan sàlí ní ilé lọ mọ̀ tí mo ni, ni ó ọgbò oko lọmọ̀ tí mo ní ni owó náà lọmọ̀ tí mo ní ni tó jẹ́ mi mo ní sàlì ẹbẹ́ mi mo bí ọ bí mi mẹ̀mẹ́lì máa ṣí ìtì kọ́lá mọ́ gbọ́lá gbogbo tó bá wọ́ bèèrè àmọ́ o mẹ́ bèèrè pé wọ́n gbọ́lá lọ́dọ̀ la fún Fatima náà lọ́dọ̀ Ọlọ́run o tọ́ ẹ̀dàkùn bá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam bá ń wí eléyìí torí pé bẹ́yàn bá tanra rẹ̀ ló kú pé àwọn àgbàlagbà ti ṣiṣẹ́ kalẹ̀ àbí irú mọ̀lẹ́bí kọ́tọ̀ Ọlọ́run ó ti jáde gbogbo yíò ọ̀rọ̀ kọ́rọ̀ ní o àbúlàábí bó ti rí ni Sọ̀fíyá rí ni Àbáàsì rí àbúlàábí ọmọ wọnáà àbútọ́lì ibi ọmọ wọná ẹ̀gbọ́n bàbá nẹ́bí làwọn méjèèjì o sọ́lọ̀lọ́rọ̀sọ́lọ̀ torí náà ẹ̀dàkùn ẹjá kẹ́kọ̀ọ́ ńláńlá nínú orú ayà yìí náà inú ẹ̀kọ́ ta kọ́ ń bí ni pé kónkálukó gbìyànjú kókó kọ́tà tí ilé kókó ẹ̀ṣọ́ lọ ìta wọ́n ní ilé láti kó ẹ̀ṣọ́ ròde òun bẹ̀rẹ̀ láti ilé àṣírọ́taka al-akọrọ̀bìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń se súnnà lónìí mistake ń wá lójú ọ̀nà ẹbẹ̀un yóò ti ríra rẹ̀ àwọn ará lé náà ti sọ dígbà òun ní ma ń bọ̀ òun <laughs> kọ́lá wọ́n ma sọ pé àmẹ̀sìn òsì gọ́lọ̀ gbédé yọ́sà ìrànjú náà ni yọ́sà gbìyànjú mẹ́jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ti olúwa ní wà anzir àṣírọ́taka al'akọ̀rọ̀bí gbìyànjú bí ọlọ́bá lọ́mbá kọ́ ní òsì súnà fámílì yìí gbìyànjú mẹ́jọ jẹ́wọ̀ nìkan wà anzir àṣírọ́taka al'akọ̀rọ̀bí ara ẹ̀kọ́ ńláńlátà kọ́nù ìtàn tí àbú horera sọ fún àyí ni rọ́bí allahu anu hada wallahu الحمد لله الصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم أكي يا الفاء الله وشعني سدادة بكرة وقوة أنا جول فلاي أتني أجاب القيامة so ní sókí so ká bèèrè ní wọ̀nbà díẹ̀ àwọn tá jóbìnrin tá olókè náà so ká fi ìbéèrè wọn ránṣẹ́ so náà báyá kẹ́ bí Assalamu alaikum wa rahmatullah. Assalamu wa rahmatullah. Gbà tí ẹ ń sọ̀rọ̀ Alkunut, ṣe exam náà lè kọlù fún kí ẹ ṣe Alkunut? Ìbéèrè tó dáa ni. Ǹjẹ́ èèyàn lè pé ìdánwò ló dé yìí? Ẹ́? Exam ẹ̀, exam làbá pé àti jambu àti ìjọ jambu exam náà gbogbo àmọ́ exam lẹ́pẹ́ àbí? Uh -huh. Eh, ní kúkúrú tọrọjọ́ ti lọ láà ìta ń pè ní nàwà zílù annàwà zílù òun làwọn ìṣẹ̀lẹ̀ àjálù bọ́yá ilẹ̀ rí ń bì kan bọ́yá ogun bọ́yá wọn kan wá pa àwọn mùsùlùmí bì kan bóyá olórí kan fara ní àwọn mùsùlùmí lú kan ìta ń pè ní nàwà zílù ẹ̀rá wọn tó se pé ní ẹ̀ẹ̀ eh, tí yọ́ mọ̀ ṣẹlẹ̀ tó ti di nọ́mà ààrẹ nìdánwò kọ̀fẹ́ ìsẹ́ni tí ò ní nìdánwò gbọ́ bá se kùnútù jambu lónìí tí bọ́bá tó di kíní kátún bẹ̀rẹ̀ kámẹ́sọ̀ di ní kúkúrú kọ̀kọ́lifáì gẹ́gẹ́ bí kíní bí nàwázílù ẹwà já gbọ́yé àdúà ọ̀nà àdúà se kíní ọpọ̀ ló jẹ mẹ́nu bá díẹ̀ fún yínú àwọn ọ̀nà lásìkò báyìí ẹgbẹ̀lọ́run lọ́nà báyìí èyí ò ní ká se bọ́rọ̀ ọ̀dánwò bá dé wallahu a'lam lórí mọ̀rùpẹ́ tó jẹ́ káàfọ́ bèèrè òdodo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iléèwé bídáwò bá ti dé kọ́dà wọn ó tún kóra wọn jọ kọ́dà ní kó tún máa gbẹran lọ́wọ́ wọn pé ẹ̀dàkùn wọn nídi ká sàdúrà o pé ìdánwò yìí ògbé iléyìn kọ̀ bá mọ̀ kéèyàn sàdúrà lójú ọ̀nà tọ́lọ ní ká gbà ṣe náà assalamu alaikum alaikum salam ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí àwọn àsìkáà tí anábi sallallahu alaihi wasallam tí ó kọ́ wa pítà máa ṣe ní àárọ̀ àti ìrọ̀lẹ́ táwà sún pé bóyá èèyàn wá sùn àbíyàn àwọn mẹ́wàá mọ́ múlẹ̀ rí pé tí orin tí èyí tí mọ́gbò bá ti wọlé ní pé yàn ní àǹfààní láti sẹ́mà because ìyẹn ti wà ní ọjọ́ kejì ìdákùn sí ewu tí ò kan bá náà so wọlé gbogbo àdìkáàrù tí ẹ bá gbọ́ pé ẹ̀sẹ̀ kan láàárọ̀ ẹ̀sẹ̀ kan nírọ̀lẹ́ kọ́dà magribi gan lọ́bẹ̀rẹ̀ tó tíye magribi gan ní kíni òun lọ́bẹ̀rẹ̀ lápẹjúwe bismillahilladhi láyàdúrù máa smihi ṣe وهو السميع العليم أبي سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت gbogbo àwọn àdúà báyìí ìtumọ̀ ní pé àsùbá àti kíni àti magribi kò rí bí wọ́n ti wùn Allahu adam Salamu alaikum warahmatullahi wabarakatuh. Níbi onúsù tí a máa ń ṣe ní àárọ̀ ní ìta mọ́ ṣe nínú mọ́ṣálásí ní wọ́n sábà mọ́ kí jẹ́jẹ́ ni ǹjẹ́ nínú súnà náà sí jíjẹ́jẹ́ náà ló tọ́nà náà mọ́lọ́wọ́ sáfà lẹ́sàn dáadáa nínú tí ó yẹ kápà kíyèsí ni lóòtọ́ alkunútù tí ó gbajúmọ̀ lọ́dọ̀ ti wá ń bí jẹ́jẹ́ ni wọ́n èyí tí ó súnmọ́ jù ni pé kọ̀bámu ní ti torí pé tó bá ipé jẹ́jẹ́ lànẹ́bì ma kékò ní ojú ẹnìkan ní ma ń dánẹ́bì ń wí àwọn èèyàn sí rí kọ́ọ̀dù ń dánẹ́bì ma wí ní okò ní ojú orísìírísìí bá nẹ́bì ti ma wí lọ́lá kọ́ọ̀lẹ̀ pé ànẹ́bì ma wí báyìí àjẹ́ pé ń wí wọ́n ń se kíni wọ́n ń gbọ́ nìyẹn torí náà tí ó ní jẹ́ẹ̀jẹ́ but léyìí tó hàn sí mi wallahu alam pẹ̀lú ẹ̀rí pé kùnútù tà nẹ́bí ń ṣe kèése orísí kan kèése méjì kèése gbogbo ẹ̀ ló sì wà lákọọ́lẹ̀ pé anẹ́bí ma wíbá ajẹ́ pé ń wí jákè ni wọ́n fi láǹfààní àti láti ma wallahu ta'ala a'lam imam talokan na'am assalamu alaikum warahmatullahi alaikum salam warahmatullah ẹ̀dàkùn bèèrè mi ni pé tó bá yẹ pé èyàn sí sọ́bù nísìn lápẹjú ẹ̀ èyàn èyàn sí sọ́bù náà so tó bá yẹ pé èyàn ò ló lọ ẹnẹ̀ ti ládéhùn pẹ̀lú ẹnìkan tí ó mọ gbọ́jà fúnyàn ẹni yóò mọ fúnyàn lọ́jà bóyá bí 1 million naira àbí 500,000 so téèyàn bá ti wá ń ta ọjà yẹn tán èyàn ò mọ sanwó ó lè má jẹ́ èyàn kan wọ́n lè pọ̀ èyàn ò mọ gbọ́jà lérè kúkúrú èyàn ò sì mọ sanwó èyàn ò mọ ta èyàn ò mọ sanwó èyàn lẹ́ rí gẹ́nì èyàn fi ń bí ya ogbò bùkátà èyàn ọdún wá ń yípo báyàn báhùn bóyá gbogbo owó tèyàn rí pé gbogbo ọjà tí ma ń gbà tí ma calculate in wọ bí 1 million àwọ́ tàbí kọ́mọ́ tó bẹ̀ kọ́mọ́ so irú ẹni ọdún sì ń yípo ìgbà tọ́dún fi yípo náà gbogbo èrè tí ń rí ń gbọ́ bùkátà ní kèsè gbogbo kan pé ó lẹ́tọ̀ ọba rí bàfá àti wéyìí inú dẹ̀kùn tọ́lọ́wọ́ bá se fún wa lórí ọ̀rọ̀ zaka o ní pé kí zaka ó tó wọ owó yàn májẹ̀mú pé méjì pàtàkì lè ọgbọ̀dọ̀ sẹlẹ̀ àkọ́kọ́ ni bologun nisab ẹ̀kejì ni hawalanu alhaw ìyẹn ni pé kìí gbogbo owó ni zakawọ́ ọgbọ̀dọ̀ péye kan bọ́bá wá péye kan yìí náà ọgbọ̀dọ̀ wà lọ́wọ́ yàn fún ọdún kan méjèèjì ni májẹ̀mú zaka àwọn nǹkan kan padà wá ń ṣẹlẹ̀ tí ó ṣe pàtàkì káwọn àfá padà fojú ẹ̀rí ṣẹ̀ríà generally wò láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ owó oṣù nígbà kèèso owó ọdún àbẹ́nìkan gbówó ọdún pé ọdọọdún kan owó tó sanwó fún owó oṣù ló ń kálukú ń gbà bàbá bá owó oṣù tẹ́lómí ń gbà yìí ó tó ń tí ní sọ́ọ̀bù wọ̀ ní ẹyọ kan ògbò ìtẹ́ kọmọ wọn ma nẹ́bí adama ẹ̀ ojú kòkòrò ọmọ èèyàn bóhun bá ti ń pọ̀ náà ni bùkátà lẹ́nu náà ma ṣe kíní ni ọmọ fẹ̀ sí wọ́n lè máa wò pé gílé yọ́nà tí ọ̀nà adúrò yọ́nà tán torí ngbà òun ni ẹnu tí ẹ̀ náà ni ọmọ fẹ̀ sí wọn lọ jẹ́ káwọn àfá wa gbà wa mọ́ràn lónìí pé anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam anẹ́bì ti jẹ́ ó yé pé generally ìta ń pè ní zaka annabi ni tó ọkọ̀dù min agniya ihim wọ́tọ̀ rọ́dù fi òkọ̀rọ̀ ì zaka ni ta gbà lọ́dọ̀ olówó ta fún olòsì ẹ̀ntí ò ní wọ́n ni kò síran kan láàrin méjèèjì ìmọ̀ kéèyàn wà nú ẹni tó lè gba zaka àbí kó sì máa se kíní kọ pé adúrò owó tí wọ́n ń gbà lóṣooṣù yìí torí pé ní irú bí wọ́n ti ń gbówó lójú ayá irú owó tí wọ́n ní lójú ayá nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀m o ní owó à ń sówò owó à ń dákó àmọ́wó a mọ́ gbówó yìí ní ẹ̀kan ní oṣooṣù yìí ìmọ̀ràn àwọn alfọ́ oní mímọ̀ láyé lónìí ni pé ẹni ọba ti mọ̀ pówó tóhun rí ọpọ̀ kọfẹ̀ kan mú déètì kan inú ọdún irú ẹ̀ náà ni yọba ti yí náà mú kíyàn mọ̀ pé in tí wọ́n ń pè ní turn over owó ohun millions ni àmọ́kẹ̀ dúó lóòtọ́ ẹni tí owó rẹ̀ bá ń tí turn over rẹ̀ bá ń wọ millions sí aláìnílá pè bí àbí ẹni ó ní ó ní ọyà lẹ́ni ó ní jù lọ ni wọ́n fi mú mọ̀ràn wá pé kíyàn ó mú déètì kan ní ọdún tó bá ti mú déètì kan ní ọdún bọ́yọ́ mú pé Ramadan 1 first of Ramadan lápèjúwe àbí first Muharram gbogbogbà tó bá mú tó bá ti dìgbà ń lọ́dọọdún láì ní tanra rẹ̀ máa wo kí ní ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ní ń bẹ lọ́wọ́ rẹ̀ ìyẹn ni pé àti káàṣì tí ń bẹ lọ́wọ́ àti èyí tí ń bẹ nínú àkáǹtì àtọjà tí ń bẹ ń ṣọ́ọ̀pù tẹ́yìn ò tí ta owó gbogbo ẹnu ṣẹ̀ríà ò gbogbo ẹ̀ǹsàkáwọ̀ ò tó bá ti sírò rẹ̀ ní déètì wọn ọwà yọ 2.5% rúbùrú al'ushri ìdá mẹ́rin nínú ìdá mẹ́wàá ó tún dìgbò o tún di muharamu wà nù ọdún mi sẹ́mọ̀ pé lè yí nǹkan méjì sele ọ̀sẹ̀lẹ̀ le. ma máa yọ zàkọ owó tí ìpọdún lóòtọ́ owó tó sẹ̀sẹ̀ bọ́yá dìlìhíjà náà lọ wọlé ẹ̀sì yọ ní muharam èyí ànábì ma gbàzàká kalẹ̀ kó tó dìgbà tó yẹ kéèyàn ọyọ́ kọ́dà ànábì agbàzàká ẹlòmí ìzàkọ́ ọdún méjì al ibn abdul muttalib ẹ̀gbọ́n àbúrò bàbá ànábì sallallahu alaihi wasallam inú àwọn tá ànábì rí pówó ń bẹ lọ́wọ́ wọn ìyá sì ń jẹ àwọn èèyàn bàbá ní àṣẹ̀ṣẹ̀ dúó dìgbà tí ìzàkọ́ owó yí olódi ìdòlèíjà a sì wà ní sọ́fàrù àní sànsàká rẹ̀ kalẹ̀ nísìn bọ́ bá tó gbà wọn àní bèèrè mọ́ torí náà kọ̀ láìfì èyí ń pé èyàn ju èyàn ma wá rú sàká kí gbèsè ọmọ torí àwálàwá lè pé kọ́ wọ́ bọ́ bá wọ́ lọ́dọ̀ ọlọ́nbẹnu rẹ́kọ́dù èyàn bí ọ bá ti ẹ̀wà wọ rárá náà pé gbogbo ń tọ́ yọ yìí yọ bọ̀ sí gíní so àfá ẹmú déètì kan ẹlẹ̀mú lọ́la náà ẹwà pé kíyàn ó sì má tanra rẹ̀ bí mo ti wí kèsè pé kíyàn wá máa sun déètì bọ́ bá fẹ́ tọ́ bọ́ bá ti fẹ́ dé ní kọ́ wá lọ dẹ̀wó sí wá lọ fi ralẹ̀ àbí wá lọ fi ṣe kì níkan gbé kọ́sá ni ọ̀yọ́ kó dúó di ọdún mi Eh, ẹ̀dá ọkùnmọ́ bèèrè sí wọn ní alkunut ti ẹ̀sọ lẹ́ẹ̀ka wọ́n ní tí imam bá ń ṣe àwa tí a wà lẹ́yìn wọ́n ní jẹ́ a lè máa ṣe ámì àbí àádákẹ́ eh, kò burú eh, pàtàkì jùlọ ta bá gbọ́ in tí imamu ń wí ládùá ó ti yé súnnà ní jẹ́nẹ́rálẹ̀ tó fi dórí ìrun òun ló fi jẹ́ pé bí imamu bá ké gọ́ìrìl wàlá bọ̀ọ̀lì fàkúlù àmì tọ́rá dùánù ẹ̀bílẹ̀ ìbá wọlé ń bí i tọ́jọ́ ràn àyà kò burú bàbá wọ bí kò náà tùná bí i bá ń sàdọ́ bí i bá gbọ́ pé ma mú àdúrà ló se yìí kíyàn ò se àmì àmọ́pọ̀lọpọ̀ ní ìbẹ́ tó <laughs> kí ẹ̀yàn kà máa àmọ́ bọ́bá se náà kọ̀ láìfí ẹ̀kẹ́yàn se àmì lórí àdúà lórí ìrun onípìlẹ̀ àtàfilfara ìbù هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه